méjì ẹ pẹ̀lẹ́ sà akọrin èèyàn ọlọ́run àforíjòkó ọlọ́run àdáyà yòókù sí eléyìí tí ìyá ti lọ báyìí kílẹ̀ fẹ́ sọ́wọ́ Alhaji Pasuma. Ah, kò sẹ́ni tó fẹ́ fi arúgbó ẹ̀ sílẹ̀ àmọ́ tásìkò bá tó kò sí ká fẹ́ ṣe sí i ó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún wa pé ìyá fi wálẹ̀ báyìí àmọ́ ọlọ́run ọba ọba lára bí á tẹ́ wọn sáfẹ́ rí iwájú tí wọ́n kọjú sí ọlọ́run àjẹkúta àyè tí wọ́n fi sílẹ̀ kò ní bàjẹ́ á dé amọ̀ tó ni wọ́n torí pé kiri káwọn náà bá rí bí àwọn dear brother Pasuma bó ṣe máa ń kí ọmọ ẹ ẹ ti mọ̀ pé ìyá dáadáa ni ìyá aládùbáríkà ni kí ọlọ́run bá kó bá ní kẹwọn sáré fẹ́ rẹ ó dùn wá jẹjẹ ó dùn wá jẹjẹ pé màmá wa bá wọn fi wá sílẹ̀ báyìí àmọ́ kò sí tàbí ẹ̀ ṣiṣẹ́ ọlọ́run bá ń lọ́ba tí ó ń pani ó dẹ̀ ń di àti tó tó náà ní ọlọ́run tó ń sáré. adúpẹ́ fún ọlọ́run ẹ̀rọ bá fi jáde pé níjọ́ tí ọmọ èèyàn bá wáyé á mọ̀ sọ pé alhamdulilayi níjọ́ tọ́mọ èèyàn bá tún kú láyé á tún máa dúpẹ́ fún ọlọ́run sòyá wa tí wọ́n wá jáde láyé alájà wa àdíjọ́tò kóbúrà tí àwọn náà wá fayé lẹ̀ wọ́n ti ń lo aṣọ lánàá wọn à lè lo aṣọ mọ́ wọ́n ti ń jáde lánàá wọn ò lè jáde mọ́ ibi tọ́nà wa ni tọ́ ibi tó tán sí náà rè so tó kú bá kú báyìí kò sí tó kù ju pé ká tọrọ fún òkú náà lọ màmá wa náà ọlọ́run kó bá wa forí jù wọn ọlọ́run kó bá wa kẹ́ wọn ọlọ́run kó bá yọ́nú sí wọn láàjà wa Khadijatul Kubra ìyá tó bí aláàjì wa Abdulwasin Alabi Pasuma àárọ̀ yìí ni wọ́n sin ìyá náà. สุอับเบโล ọlọ́run wọlé àwọn ike gbogbo òkú tó bá kú níjọ́ jímọ̀ tí wọ́n sin níjọ́ jímọ̀ ọlọ́run ṣàwójú kúrò fún wọn ìgbà tó tún wá bọ́ sínú ramadana so abẹ́rẹ́ òun so ìyá náà gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ ọlọ́run kó ṣàmójú kúrò fún wọn ọlọ́run kó fàmójú kúrò fún wọn. ọkùnrin sẹ́gi fi rọrọ bá kún ìnáwó kánà gàfárá kírísìlù sàmà àlékún mi lè rárá wáyé mi délé kan bí àmì wà lẹ̀ wà bà nínà wáyé jẹ́ àlùlá kan jàǹdà àti wáyé alákùnrin àlẹ́ àhàrà àtẹ́gífẹ́rù làá Allah, Astaghfirullah, Allah, Astaghfirullah, Allah, Astaghfirullah. Astaghfirullah inna Allah ghafurur rahim. Shahid Allah annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilmi qa'iman bil qisti. La ilaha illa huwa al-azizul hakim. Fala لا إله إلا الله لا إله أرمن لا إله أرئيب لا إله علي مالك لا إله علي قدوس لا إله إلا الله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 بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله فروح وريحان وجنة النعيم فراه وريحان وجنة ولا حول ولا قوة إلا بالله Thank you.

kọlọmọ àrò lọ́kàn kọlọmọ àrò lọ́kàn nǹkan tí ìyá náà tún lè gbé ṣe nígbà tán wà láyé kọlọmọ jẹ káwọn mọ náà fún oṣù tó bẹ́ẹ̀ lọ kí wà láàfin fún un. ọlọ́run ọba yàrọ́bì mọ́sàbà àforíjì màmá wa lágbà àníjà àti gbogbo àwọn òkú mùsùlùmí tí wọ́n ti lọ síwájú kí ọlọ́run o má ṣe ní balẹ̀ bí abúlé fún bọ́lá àlùbáríkà ọjọ́ bá rẹ̀ pàdé mọ́sàdáàlì kí a mọ̀ dá fún gbogbo àwọn òkú mùsùlùmí tí wọ́n á lọ látàyè ayé àdàbí ádámù àmì ìsàlátù àsìlámù tó fi dúró èyí tí wọ́n ṣẹ̀bẹ̀ tó fẹ́ sí nírọ̀lẹ́ yìí tó dókun mùsùlùmí òdodo ọlọ́mọsàdáàlì kí a mọ̀ dá fún wa àwa náà táwa ń bẹ lókè pé ọlọ́mọsàdẹ́mi wa ogun mọ́tò tí ìyá báyìí tọ́ ọmọ tí àwọn ọmọ tí ìyá yìí wá filẹ̀ alájà pé wàásù alábí